ẹ káàbọ̀ padà. àjọ tó ń rí sí ìwọléwọ̀de sí orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Nigeria Immigration Service sọ wípé àwọn ti fi ọwọ́ ṣìnkún òfin gba ìrẹsì tí wọ́n kó lọ́nà àìtọ́ tó jẹ́ méjìlélógójì wọ́n sọ wípé ní agbègbè Kankara ní ìpínlẹ̀ Katsina ni àwọn ti fi ọwọ́ òfin mú àpò ìrẹsì ọ̀hún alukoro àjọ NIS Sunday James tí ó sọ eléyìí di mímọ̀ fún àwọn oníròyìn ní ìlú Àbújá sọ wípé inú ọkọ̀ ni wọ́n kó àwọn ìrẹsì náà sí nígbà tí àwọn òṣìṣẹ́ NIS náà ń ṣe ìwọ́pópó lọ ni wọ́n fi ọwọ́ ṣìnkú òfin mú ọkọ̀ tó ń kó àpò ìrẹsì náà ní Kankara ó ní ọ̀gá àgbà yanyan àjọ Nigeria Immigration Service ẹ̀ka ti ìpínlẹ̀ Katsina Yakubu Umar ló fa àwọn àpò ìrẹsì ọ̀hún lé àjọ aṣọ́bodè ìyẹn Nigeria Customs Service lọ́wọ́ ọ̀gá àgbà yanyan àjọ Nigeria Immigration Service Mohammed Babandede kí àwọn òṣìṣẹ́ náà kú iṣẹ́ takuntakun ó sì rọ̀ wọ́n láti tẹ̀ síwájú nínú iṣẹ́ ìlú láti jẹ́ kí àwọn ẹnubodè ilẹ̀ Nàìjíríà wà ní ààbò tó péye. Ìpè ti jáde sí gbogbo òbí láti dẹ́kun dídá abẹ́ fún àwọn ọmọ obìnrin Ṣògorẹ́nìkejì jábọ̀ lórí eléyìí ẹja lọ gbọ́n tó ní sọ. ìpè ti jáde sí gbogbo ènìyàn pàápàá àwọn òbí láti mú ìtọ́jú àwọn ọmọbìnrin wọn ní pàtàkì jùlọ kí wọ́n má ṣe dá abẹ́ fún wọn mọ́ ẹni tí sọ̀rọ̀ yìí di mímọ̀ ní olùdásílẹ̀ àjọ kan tí kò rọ̀gbọ̀kú lè jọba àwa làṣàkẹ́ work against child mutilation arábìnrin ọmọbalanlé ṣóyọ̀ǹbọ̀ alẹ́wàbíọ̀kín lásìkò tí ikọ̀ tẹlifíṣàn Orísun bá a lálejò ó sọ wípé kì í ṣe ohun tó bójú mu fún àwọn òbí láti ṣe èyí fáwọn ọmọbìnrin àti wípé ayé ti lajú pé àwọn kò dúró láti máa fọn rere sí àwọn ènìyàn nípa ìwọ́de ìlanilọ́yẹ̀ àti ìgbaniníyànjú láti ilé sí ilé kí àwọn ènìyàn lè mọ àkóbá eléyìí tí ó rọ̀ mọ́ dídá abẹ́ fún obìnrin àti lílo àwọn ọmọbìnrin ní ọ̀nà àìtọ́. ẹ jọ bẹ ṣe rí wa yìí àwọn ọmọ mi àti torí wọn la ṣe jáde lọ́jọ́ ti tòní. a jáde lénìí láti sọ fún gbogbo wa pé ẹyẹ jẹ́ ká dá abẹ́ fáwọn ọmọ wa obìnrin mọ́ ẹyẹ jẹ́ ká fi àwọn ọmọ wa ṣe ọmọ ọ̀nà mọ́ ẹyẹ na ọmọ lálùpà mọ́. lákòótán ó ní àjọ òun kò ní kàárẹ̀ láti ṣe èyí tí ó tọ́ àti èyí tó yẹ fún ìgbélékè orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ nínú ìdáàbòbò àwọn ọmọbìnrin. When they want to do that, go and talk to your headmistress or you talk to your parents. Ògúnrẹ̀níkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí ó ti wà nínú àkọsílẹ̀ òfin ilẹ̀ Nàìjíríà ojúṣe gbogbo ìjọba lẹ́lẹ́kàǹkà ni láti rí wípé ààbò tó péye wà lórí àwọn ará ìlú àti dúkìá wọn ẹni tó sọ ọ̀rọ̀ yìí òun ni adíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ ìṣèlú PDP ìyẹn olóyè Àtíkú Abubakar ó ní lójúnà àti mú àwọn ojúṣe yìí ṣe ni ó tọ́ fún gbogbo ìpínlẹ̀ láti wé gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá mọ̀ lórí ètò ààbò tó yẹ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan ni àríjẹdupò ààrẹ ọ̀hún sọ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò fi hàn pé kò sí ìpínlẹ̀ tó gbọ́dọ̀ sùn fi ojú méjèèjì sùn àti wípé wọn kò gbọ́dọ̀ dúró de ìjọba àpapọ̀ lórí rẹ̀ Àtíkù sọ wípé ní sáà ètò ìṣèjọba àkọ́kọ́ gbogbo ẹkùn ló ní ikọ̀ elétò ààbò lóríṣìíríṣìí tó ń dáàbò bò wọ́n àti wípé àwọn ọlọ́pàá ẹlẹ́kùnjẹkùn pọ̀ nígbà náà tó ń ṣiṣẹ́ ààbò ó ní nílọ́lọ́ yìí ó fẹ́rẹ̀ má sí ìpínlẹ̀ kan ní nàìjíríà tí kò ní àdójúkọ kankan lórí ọ̀rọ̀ ètò ààbò bẹ́ẹ̀ ló ní àwọn ọlọ́pàá ìjọba àpapọ̀ nìkan kò tó fún iṣẹ́ náà fún gbogbo ìpínlẹ̀ láìsí ìrànwọ́ ikọ̀ elétò ààbò abẹ́lé ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan èyí tó sì lẹ́tọ̀ọ́ kí àtúntò wà lórí rẹ̀ lákòótán Àtíkù sọ wípé ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe ohun tí wọ́n gbọ́dọ̀ ti ọwọ́ òṣèlú bọ̀ nítorí ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. ọ̀pọ̀ ènìyàn ọ̀pọ̀ ọmọ Yorùbá ni kò mọ ohun tí ààrẹ tàbí Olódùmarè túmọ̀ sí. Si àmọ́ ní báyìí ọ̀ọ́ni ilé-ifẹ̀ ọba ẹnìtàn ògúnwùsì ọ̀jájá kejì ti ṣàlàyé ohun tí ààrẹ tàbí olódùmarè túmọ̀ sí ṣògórẹ́nìkejì jábọ̀ lórí eléyìí ẹja lọ́gbọ̀. di àsìkò yìí ìmọ́lẹ̀ ọjọ́ kan tí ọ̀ọ́ni rìṣà ọba adéyẹyè ẹnìtàn ògúnwùsì tàn sí ìtumọ̀ olódùmarè sì ń ṣiṣẹ́ lọ lọ́kàn tọmọdé tàgbà ilẹ̀ yorùbá látàrí bí àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn olùkọ́ ti ń ṣàmúlò ọ̀rọ̀ náà nínú àgbékalẹ̀ ìkọ́ni wọn. ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò ìjáde ìgbélé ọlọ́jọ́ méje nínú ìpèbí ṣáájú ọdún ọlọ́jọ́ Ilé-Ifẹ̀ yìí tó kọjá lọ kí Ọ̀nìrìṣà tó bá àwọn ènìyàn sọ̀rọ̀ lásìkò ìgbà náà ni ọ̀rọ̀ débi Olódùmarè tí ó sì ṣe àtúpalẹ̀ rẹ̀ pé adé ìṣẹ̀ǹbáyé Ilé-Ifẹ̀ tí wọ́n ń pè ní adé àrè Ọ̀nìrìṣà ṣàlàyé wípé Olúwa ni Olódù tó mọ àrè nítorí àrè fúnra rẹ̀ jẹ́ ìyanu tí kò sẹ́ni tí ó lè sọ àdìtú rẹ̀ bí kò ṣe olúwa olódùmarè ẹ gbọ́ bó ṣe sọ. òun ni kí a máa fi ọpẹ́ fún kí a máa fi ìyìn fún ní gbogbo ìgbà ọpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè nítorí pé ẹni tó bá ní pé kò sí olóòdù tó ń bá rè ẹni náà ó mà ti kùnà torí wípé òun nìkan láyé òun náà nìkan ló mọ ààrẹ òun nìkan láyé òun nìkan lọ́run òun ló mọ ìtumọ̀ nǹkan tí ààrẹ ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lè má mọ nǹkan tí ààrẹ ń jẹ́ èdè káàárọ̀ òjíire ni ìtumọ̀ ààrẹ òun ni kàyéfì ìtumọ̀ ààrẹ ni nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó yà kò sí nǹkan tí ojú máa ń rí olóyìnbó máa ń pè ní nǹkan tó straight ẹ́ ìtumọ̀ àrè nìyẹn ọlọ́run olódùmarè náà ló dá adé àrè fúnra ra ẹ̀ òun ló dá láti ìgbà tí ìgbà ti jẹ́ ìgbà ó lè pín sí ó sọ̀kalẹ̀ ní Ifẹ̀ bí tí ojúmọ́ ti wá. nítorí náà àwọn onímọ̀ ti sọ pé ọ̀rọ̀ tí Ọ̀ọ̀nirìṣà sọ òtítọ́ ni láìsí àbùlà kan nínú rẹ̀. Níbẹ̀ ni Ọọ̀ni wá gba àwọn ènìyàn níyànjú ó sì wúre fún gbogbo ọmọ Yorùbá pátá. Ní agbára Ọlọ́run Olódùmarè ẹ̀ ní ayé lásán o. Lórúkọ ẹni tó mọ tí a rè jẹ́ ó máa bá yín bu òru sí o. Ọ̀nà àlà fún yín o. Ọ̀nà òdì mọ́lọ́kọ́, ọ̀nà òdì mọ́ládàá, ọ̀nà òdì mọ́ yín o tó kù láti fi ṣàdúrà mò ń ṣàdúrà tinútinú mi fún yín ní ọjọ́ òní ní agbára ọlọ́run olódùmarè ẹni tó orúkọ tí ààrẹ jẹ́ ọ̀nà á máa là fún yín o ẹni kú sọ́nà bí èmi o. ṣògo rẹ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan wáyé ní ìlú Abúlé Ẹ̀gbá ní ọjọ́ àìkú látàrí bí àwọn kọ̀lọ̀rọ̀ sí kan ṣe lọ bẹ́ ọ̀pá epo ṣògórẹ́ni kejì wà níbẹ̀ ẹja gbọ́ bí ó ti lọ. gbogbo báyìí àgọ́ àdúrà yẹn gbogbo oníkálukú ti fún kàkọ́sẹ́ tó lè mú kọjá ni o. ọlọ́mọ kò mọ́mọ́mọ́ ní ọjọ́ àìkú ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún yìí bí ìṣẹ̀lẹ̀ iná eléyìí tó wáyé ní agbègbè pipeline òkè odò sí abúlé ẹ̀gbá ní ìpínlẹ̀ èkó ti bú gbàm ìṣẹ̀lẹ̀ náà náà ni a gbọ́ wípé ó bẹ̀rẹ̀ ní nǹkan bíi agogo mẹ́jọ kù ìṣẹ́jú béléńjá àmọ́ ṣáájú ni àwọn ènìyàn agbègbè náà sọ wípé àwọn ti ń pe àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti bíi agogo méje lásìkò tí òórùn epo náà ti gbòde tí ó sì ti ń ṣàn káàkiri látàrí ọ̀pá epo bẹntiró tí àwọn oníṣẹ́ ibi náà fọ́. lásìkò tí tẹlifíṣàn Orísun débi ìṣẹ̀lẹ̀ náà ọ̀pọ̀ àwọn ènìyàn tí ilé wọn kò tilẹ̀ súnmọ́ ibi ìṣẹ̀lẹ̀ iná náà bí àwọn ènìyàn agbègbè ìyànà pàjá àwọn ènìyàn agbélékalẹ̀ command àti àwọn agbègbè mìíràn tó tún jìnnà sí níwọ̀nba ni wọ́n ti fi lè fọ̀nà sílẹ̀ láti lọ gba àdúgbò mìíràn lọ látàrí wípé epo náà pọ̀ púpọ̀ ilé bíi mẹ́fà ló ti ń jóná lásìkò ìgbà tí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun débi ìṣẹ̀lẹ̀ yìí ọ̀pọ̀ ọkọ̀ ajàgbé ejò bíi mẹ́wàá ló sì ń jóná pẹ̀lú ṣùgbọ́n gbogbo ìgbìyànjú tẹlifíṣàn Orísun láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ló já sí pàbó látàrí ìsásókè sásódò láti dóòlà ẹ̀mí wọn. Àmọ́ nígbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́ ẹsẹ̀ kò gbèrò ní agbègbè Pipeline abúlé Ẹ̀gbá látàrí bí àwọn ènìyàn ti filé fọ̀nà sílẹ̀ wá láti wá wo etú tí iná náà pa. Ìròyìn tí a gbọ́ lẹ́nu àwọn ènìyàn ni wípé ènìyàn márùn-ún ló ti kú tí ọmọdé kan sì ń bẹ nínú wọn. Ọ̀pọ̀ dúkìá ló ṣòfò tí àwọn kan sì ń wá ọmọ wọn di àsìkò yìí. ọmọ five year Samuel oúnjẹ Joshua Adéyẹmí ó morúkọ dáàdì ẹ aládé ni dáàdì òun o yéé àná o bí epo yẹn ṣe lánàá yẹn o mo kọ kó wọn àtẹ̀gbọ́n ẹ̀ mo gbé wọn sọdá fẹ́ǹsì mo á ní kọkọ mi bá mi gbé lá kékeré yìí tí máa fi wo wájú mo ti àpariwo àbíbá ẹ dúró ẹ dúró wọn dúró dè mí ilẹ̀ dẹ̀ ti ṣú kò sí ná mi mọ ibi tí màá wá gbà ó ẹ ṣàánú mi. lánàá ló ṣẹlẹ̀ èmi lọ sábìlẹ̀ gbà lọ́mọ mi ń pè mí pé mọ́mí epo ti bọ́ọ̀sì o ibẹ̀ kí n má wálé mo ní kí n má wálé kẹ̀ kí ló dé kí n má wálé mo ń bọ̀ wálé o bí mo ṣe wá síbi abúlé ìgbà yẹn mo gbọ́ gbọ́ mo ṣe wọlé látànà ní báyìí gbogbo property mi ti jóná gbogbo nǹkan ní mi àwọn olè tún gba sẹ́ẹ̀tì lọ́wọ́ mi wọ́n tún ná mi bíi kíní kàtàǹgù àmẹ̀ yẹn kò sí nǹkan kan kò sí anything káwọn ọmọ nàìjíríà rere kọ́ ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ tó bá fẹ́ tó lè ṣe àwọn abiyamọ ayé kọ́ ràn wá lọ́wọ́ o kò sí nǹkan kan kò sí anything máṣíìnì jóná gbogbo nǹkan aṣọ ẹyọ kan tó kù sí mi látànà rẹ̀ kò sí ìpèsè ká dúpẹ́ mi ọmọ wa wà ẹrù ló ṣòfò. nǹkan tí n bá ní ó yé mi irọ́ ni mo pa tí n bá dẹ̀ tún ní kò tún yé mi mo tún purọ́ ni nítorí ṣọ́ọ̀bù lèmi wà <clears throat> ṣọ́ọ̀bù lèmi wà ṣọ́ọ̀bù lèmi wà tí mo ta tí mo ta lọ tajà níbi tá a ti lọ tajà ṣọ́ọ̀bù yẹn bẹ́ẹ̀ la ti rí sí iná yẹn ń jó iná yẹn kò tí ẹ̀ náà ó lọ sókè ló lọ sókè gan yẹn bẹ̀tú yẹn ó lọ sókè gan tó àti ẹ̀ nǹkan tó ń gbà ó lọ sókè àṣà ọtí ọmọ náà bẹ̀rẹ̀ kí níyàn bẹ̀rẹ̀ sí pa á bí ọtí ó bẹ̀rẹ̀ sí pa bí ọtí ni tó yẹ pé tàbá tàbá ní ká gbẹ́sẹ̀ bá máa ságà ni tó ti yẹ ńgbà tó bá yẹ tó yá anybody ò mọ ibi tó wà mọ́ ṣọ́ọ̀bù gan tí mo fẹ́ tì mi ì lè tì mọ́ iná yẹn ti mú mi mọ́lẹ̀ níbẹ̀ láì ṣe pé náà ti débẹ̀ o kíní kíní yẹn la nìkan ló ṣe ló ṣe débẹ̀ bí n ṣe wà ni mo ṣe wà o nǹkan tó kù mí kù ni àtọ àgbà ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin nǹkan tó kù wọn kù mi ìyàwó mi nǹkan tó kù wọn kù ni aṣọ kan náà tó kù lọ́rùn olúkálùkù ló wà lọ́rùn wa. that was two thousand and eight tí gọọmenti eh, gọvnọ Faṣọlá tí ó kọ́kọ́ wá síbẹ̀ tí wọ́n kọ́kọ́ bẹ́ páìpù yìí tí wọ́n kọ́kọ́ bẹ́ nígbà yẹn ìgbà yẹn ni wọ́n ṣe títì páìpù àní nígbà yẹn láti pariwo pé wọ́n ṣe kí ni kí wọ́n bá wá nǹkan ṣe sí àdúgbò yìí tó gbogbo ìgbà ni wọ́n máa ń gbé táǹkà wọn ni wọ́n máa fa epo yẹn yìí tó wọ́n ṣẹlẹ̀ lánàá yìí almost one hour thirty minutes two hours làwọn èèyàn ti ń gbóòórùn sígínẹ́tì táwọn èèyàn lójú pé ó ṣe kínni ó ti ó ti ń rùn tí wọ́n ti ń pè emergency tí wọ́n ṣe kínni tí wọ́n wà ọ̀rẹ́ mi ọlọ́pàdé Farid ọlọ́pàdé ilé wọn rè this house ó ti ń pè ó ti gbé ọ̀kadà ó lọ sí fili ó lọ sí fire station wọ́n ní kò sọ mí so kirikiri yẹn tó blow after one hundred thirty two hours kó tó blow ìgbà sígínẹ́ blow tó lọ́sẹ̀ wá ṣe kínni lọ́sẹ̀ ṣẹ̀ ń débi báyìí àìmọye àwọn èèyàn ló ṣe kínní ló ti gbẹ̀mí mì ọmọ àtìyá wọ́n gbẹ̀mí mì sínú kínní àwọn haúsá níbẹ̀ yẹn wọ́n gbẹ̀mí mì ọmọ four years ó gbẹ̀mí mì ọmọ one and a half years ó gbẹ̀mí mì pẹ̀lú yá ẹ̀ níbí báyìí lánàá so níta gbangba ni pẹ́ẹ́pù yẹn wà nọ́ọ̀tì ń bẹ sáwọn civil defence tó wà ń bí sọmọsọmọ àwọn ọmọ pẹ́ẹ́ ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó bá ikọ̀ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ẹ gbọ́ ohun tó sọ. tẹ́lẹ̀ àwa gbọ́ ní aago mẹ́jọ àbọ̀ nígbà tá a dẹ̀ gbọ́ kíákíá láti débẹ̀ nígbà tá a débẹ̀ a ṣe wípé iná yẹn kò kọ́kọ́ yapamọ́ nǹkan táwọn òyìnbó ń pè ní pé akọ̀tẹ́lẹ̀ nígbà tó máa fi di eleven thirty a ti paná yẹn kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kó tó di pé gbaná ni wọ́n ti pé one one six pé ohun tí wọ́n dẹ̀ sọ fún wọn ni pé wọ́n ń bọ̀ òun jẹ́ ẹgbọ́n nǹkan nípa ẹ̀. kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn wa nǹkan wọn yìí ó wà ó wà nǹkan táwọn olóyìnbó ń pè ní pé ó wà highly inflammable tó bá ti ṣẹlẹ̀ báyìí tó bá ti ṣẹlẹ̀ báyìí pam kíá ló máa gbaná kì í ṣe nǹkan tó dẹ́ pé ó máa ṣẹlẹ̀ ẹ máa máa dúró wò kó tó tó gba gbaná. kò àbẹ̀wò àwọn ọ̀gá lọ́gàá lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n ṣàbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi ọkàn àwọn ènìyàn balẹ̀ wípé ìjọba àpapọ̀ yóò rí dájú pé gbogbo iṣẹ́ tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti fòpin sí gbogbo ìṣẹ̀lẹ̀ láabi àwọn tí ń bẹ́ ọ̀pá epo òun wọn yóò mú gbọ́ tí yóò sì wá sí òpin. níkẹyìn àwọn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná yìí ṣẹlẹ̀ sí ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti wá ràn wọ́n lọ́wọ́ nítorí ohun gbogbo tí àwọn ní ni iná ti parun. ṣògo rẹ nìkejì fún tẹlifíṣàn Orísun tó so, ni a máa fi àdàgbà ìròyìn ti ọjọ́ òní rọ̀ sí bí ẹ̀yin bá ní nǹkan tí ẹ fẹ́ fi tó wa létí ẹ kàn sí nọ́mbà tẹ́ ń wò ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín títí di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn wá fún yín Sekinat Ọláìdíraji ló ń kí wa pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la